tútù ó máa wá gbádá bábà mẹ́ẹ̀dẹ̀ sí ó máa mú jẹ sí bí wọ́n mú kọfí máa mẹ́kọ́ gbóná dem call me Mayo I'm a Yorùbá boy ọmọ Naija ni as a Yorùbá boy ọmọ Naija ni tọ́ba hàn tútù ó máa wá gbádá bábà mẹ́ẹ̀dẹ̀ sí ó máa mú jẹ sí bí wọ́n mú kọfí máa mẹ́kọ́ gbóná. ṣe Yorùbá bọ̀ ọmọ Naija ni àwa ò fọ́ fún wọn. àwa ọmọ Ògùn ọmọ Ẹ̀gbá ọmọ Èkó ọmọ Sùlè àwa ò kó wọn jẹ ọmọ Ọ̀yọ́. kò sọ láéláé ejò tó gbọ́pọ̀lọ mi ó ṣetán láti ṣá ẹ ni. lẹ́pẹ̀ ajá lórí agbádá. ẹ̀rọ ọ̀gá lórí òkúrọ̀. lẹ́pẹ̀ kiri àtẹwédú. lẹ́pẹ̀ kẹ́fẹ́. ẹ̀yọ̀ hàngé kọ́bá ọ̀ṣútù ó máa wá agbádá. kọ́bá mẹ́ẹ̀ẹ́dẹ́sí ó máa mú jẹ́sí bí wọ́n mú dey see you wan mu coffee ma mẹ́kọ́ gbóná dem call me my mayo abe i'm a yoruba boy ọmọ naija ni èèyàn ní àṣẹ yoruba boy ọmọ naija ni. moją